ìgbédìde tí ó lè yẹ àwọn kan wà ń bí ìgbédìde lọ nílò ìrànlọ́wọ́ lọ nílò àánú tí ó lè yẹ ọ ìgbédìde tí ó lè yẹ ọ òun láyé mi nílò it's just a very simple song ẹlòmíì ó máa kọ́ mọ́jú ni ẹlòmíì ó máa dorin ẹ̀ nígbà tí testimony yẹn bá ṣẹlẹ̀ tán ìgbé dìde tí ó lè yẹ o àánú tí ó lè fẹ́ ìgbé dìde tí ó lè yẹ o òun láyé mi nílò unfailing help upliftment that can never disappoint ìgbé dìde tí ó lè yẹ o yínká òun láyé mi nílò lọ́dọ̀ ẹni tó fẹ́ ṣàánú wa ká má débẹ̀ kọ́ máa fún wa ní sítórì ìgbédìde tí ó lè yẹ ni. àwọn olùrànlọ́wọ́ tó yẹ ọ ká wá máa rí ọ ṣùgbọ́n ìgbà tí ìgbédìde tí ò lè yẹ ò tí fọ́ wọn ò ní ṣoko. ìgbédìde tí ò lè yẹ ọ òun láyé mi nílò ìgbédìde ìyá máa mú kéèyàn dá nǹkan re síwájú a máa mú kó ṣeé ṣe nírọ̀rùn ìgbédìde tí ó lè yẹ̀ láwọn sọ àánú tí ó lè fẹ́ ìrànlọ́wọ́ tí ò kí ń disappoint ayé ẹni òun láyé mi nílò. àwọn solisitọ̀ tí ò kí ń gba àbọ̀dé abánigbẹ́rù ayé ẹni tọ́run ò kí ń wọ̀ àwọn abánidíẹrù ògo tó tún bá ní gbé òun láyé mi nílò ìgbédìde tó máa hasten manifestation prophecy ìgbédìde tó máa hasten manifestation testimony ayé ẹni ìgbé dìde tí ó lè yẹ láyé mi nílò. àánú oh, tí ó lè àánú tí ó lè yẹ ìgbé dìde tí ó lè yẹ òun láyé mi nílò. má jẹ́ ń ṣubú níbi gíga má jẹ́ ń ṣìṣe níwájú olóore má jẹ́ ṣubú níbi gíga o ayérayé dì mí lọ́wọ́ mú o má jẹ́ ń ṣubú níbi gíga dákun jọ̀wọ́ má jẹ́ ṣìṣe níwájú olóore. There is somebody here, the Lord is telling me you are going before your benefactor. Ẹ̀mí tí ò kí ń jẹ́ kéèyàn ṣìṣe níwájú olóore. Má jẹ́ ń ṣìṣe níwájú olóore. Má jẹ́ ń ṣubú níbi gíga o. Dì mí lọ́wọ́ mú o. Má jẹ́ ń disappoint ẹ tí ń bá dókè tán. Má padà lẹ́yìn mi tó bá ti mi ṣe Má jẹ́ ń disappoint ẹ tí ń bá dókè tán. Di mí lọ́wọ́ mú o bó o bá dì mí lọ́wọ́ mú mi ò lè jáwọ́ mi gbà tí n bá dì ọ́ lọ́wọ́ mú mo lè sọ̀rẹ́ńdà kí n ju ọwọ́ yẹn lẹ̀ ṣùgbọ́n tó o bá dì mí mú mi ò lè jáwọ́ mi gbà ó ayérayé dì mí lọ́wọ́ mú o má jẹ́ ń dókè tán kí wọ́n máa fọ́ǹbù má jẹ́ ń déwájú olóore tán kí wọ́n máa ṣìṣe ibi gíga má jò gbóná mọ́ mi lára o ayérayé di mí lọ́wọ́ mú o.